Heberu, orí kẹfà. Nítorí náà, ẹ jẹ́ kí a pa ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ ti ìsìn ìgbàgbọ́ tì, kí a tẹ̀síwájú láti kọ́ ẹ̀kọ́ tí ó jinlẹ̀, kí a má tún máa fi ìpìlẹ̀ lélẹ̀ mọ́. Ìpìlẹ̀ bí ẹ̀kọ́ nípa ìrònúpìwàdà kúrò nínú àwọn iṣẹ́ tí ó yọrí sí ikú, ẹ̀kọ́ nípa ìgbàgbọ́ nínú Ọlọ́run, ẹ̀kọ́ nípa ìrìbọmi, ìgbé ọwọ́ ènìyàn lórí àjínde kúrò nínú òkú àti ìdájọ́ ìkẹyìn ẹ jẹ́ kí a tẹ̀síwájú nípa kíkọ́ ẹ̀kọ́ tí ó jinlẹ̀ bẹ́ẹ̀ ni a ó sì ṣe bí Ọlọ́run bá fẹ́ nítorí àwọn tí a bá ti là lójú tí wọ́n ti tọ́wò nínú ẹ̀bùn tí ó ti ọ̀run wá àwọn tí wọ́n ti ní ìpín nínú ẹ̀bùn ẹ̀mí mímọ́ tí wọ́n ti tọ́ ire tí ó wà nínú ọ̀rọ̀ Ọlọ́run wò àti agbára ayé tí ó ń bọ̀ tí wọ́n bá wá yí padà kúrò nínú ìsìn ìgbàgbọ́ kò sí ohun tí a lè ṣe tí wọ́n fi lè tún ronúkúwàdà mọ́ nítorí wọ́n ti tún fi ọwọ́ ara wọn kan ọmọ Ọlọ́run mọ́ àgbélébùú wọ́n sọ ikú rẹ̀ di nǹkan àwàdà nítorí nígbà tí ilẹ̀ bá ń mu omi òjò tí ń rọ̀ sórí rẹ̀ lọ́pọ̀ ìgbà tí ó sì mú kí ohun ọ̀gbìn hù fún àwọn àgbẹ̀ tí ń roko níbẹ̀ ilẹ̀ náà ń gba ìbùkún Ọlọ́run ni ṣùgbọ́n bí ó bá ń hu ẹ̀gún àti igikígi kò wúlò kò sì ní pẹ́ tí ọlọ́run yóò fi fi í gégùn ní ìkẹyìn iná ni a ó dà sun ún bí ó tilẹ̀ jẹ́ pé à ń sọ̀rọ̀ báyìí síbẹ̀ ó dá wa lójú nípa tiyín ẹ̀yin àyànfẹ́ pé ipò yín dára jù bẹ́ẹ̀ lọ ẹ ní ohun tí ó yẹ fún ìgbàlà nítorí ọlọ́run kì í ṣe aláìṣòótọ́ tí yóò fi gbàgbé iṣẹ́ yín àti ìfẹ́ yín tí ẹ fi hàn sí orúkọ rẹ̀ nígbà tí ẹ ṣe iṣẹ́ ìránṣẹ́ fún àwọn onígbàgbọ́ bí ẹ ti tún ń ṣe nísinsìnyí ìfẹ́ ọkàn wa ni pé kí olúkúlùkù yín fi ìtara kan náà hàn tí ẹ fi lè ní ẹ̀kún ìrètí yín títí dé òpin kí ẹ má jẹ́ òpè ṣùgbọ́n kí ẹ farawé àwọn tí wọ́n fi ìgbàgbọ́ àti sùúrù jogún àwọn ìlérí Ọlọ́run nítorí nígbà tí Ọlọ́run ṣe ìlérí fún Ábráhámù ara rẹ̀ ni ó fi búra nígbà tí kò sí ẹnìkan tí ó tóbi bí rẹ̀ tí ìbá fi búra ó ní. ní ti ìbùkún n ó bùkún ọ ní ti kí ènìyàn pọ̀ n ó sọ ọ di púpọ̀. bẹ́ẹ̀ ni abraham ṣe gba ìlérí náà pẹ̀lú sùúrù ẹni tí ó bá juni lọ ni a fi búra ọ̀rọ̀ tí ènìyàn bá sì ti búra lé lórí kò sí àríyànjiyàn lórí rẹ̀ mọ́ ní ọ̀nà kan náà nígbà tí ọlọ́run fẹ́ fi hàn gbangba fún àwọn ajogún ìlérí wípé èrò òun kò yí padà ó ṣe ìlérí ó sì fi ìbúra tì í èyí ni pé nípa ohun méjì tí kò ṣeé yí padà tí ọlọ́run kò sì lè fi purọ́ ni àwa tí a sáde ọlọ́run fi lè ní ìwúrí púpọ̀ láti di ìlérí tí ó wà níwájú wa mú a di ìlérí náà mú ó dàbí ìdákọ̀ró fún ọkàn wa ìlérí yìí dájú ó sì ṣe é gbẹ́kẹ̀lé ó ti wọ inú yàrá tí ó wà nínú lẹ́yìn aṣọ ìkélé níbi tí jésù aṣíwájú wa ti wọ̀ lọ tí ó di olórí àlùfáà títí láé gẹ́gẹ́ bí mẹkisédẹ́kì